anabi sallallahu alayhi wa sallam tó wá ń sọ fún alfawa jabir ibn sulaim wípé wa an tukallima akhaka wa anta munbasitun ilayhi wajhuk bẹ́ẹ̀ sì ni tó o bá fẹ́ bá ọmọ ìyá rẹ sọ̀rọ̀ má bá a sọ̀rọ̀ lẹ́ni tójú rẹ ó wàá ro tí ó wàá fúnro tí ó wàá le kókókó anabi bọ́mọ ìyá rẹ sọ̀rọ̀ wa anta munbasitun ilayhi wajhuka lẹ́ni tójú rẹ ó tu ká sọ́mọ ìyá rẹ bọ́mọ ìyá rẹ sọ̀rọ̀ lẹ́ni tí ó tuju ká sí i má jẹni tí ó rọmọ ìyá rẹ tí ó máa ṣe kókókó no tí ó bá fi mú yẹn sọ pé yẹn fẹ́ tàṣà dáadáa lórí ọmọ yìí yẹn pé a fẹ́ fi líle bá a lò yóò túmọ̀ sí pé ṣẹ̀ríà ìsìláàmù ló béèrè fún un òfin ìsìláàmù ló pàmìtì ẹ̀ láàyè yẹn bí yàgbà tá a bá fẹ́ ṣe hájírù rẹ̀ àbí ńgbà tó bá jẹ́ ní tó ṣe zulmu fún wa bìlẹ̀ ìtìdá àmọ́ tí ò bá sí yẹn ní a gbọ́dọ̀ rọ́mọ ẹ̀yà wa walinu fi aidi ikhwanikum lànàbí sọ walinu fi aidi ikhwanikum àwọn ọmọ ẹ̀yà yín ní ẹ máa le kókókó mara yín ìyẹn ló fa tó fi jásíkò máa ń bà wá nú jẹ́ gan gbogbo àwọn àdádálẹ̀ àwọn ìròrí lẹ́gbẹ́lẹ́gbẹ́ ìròrí níjọ níjọ tó jásí pé kálukú òdo ní dèédé wípé a kàn kóra wa jọ kásìjọ máa kájọ máa ṣe ìpèpè sójú ọ̀nà ọlọ́run lórí tíra ọlọ́run súnà nábì àti fáàmù sálàf tuntun wá láwọn ideologies míì àwọn ìròrí kíròrí míì tí wọ́n á mú wa máa ríra wa gẹ́gẹ́ bí ọ̀tá wọn máa ń bàyàn gan-an ó máa ń jẹ́ ìbànújẹ́ fún yẹn gan pé ah àwọn òròrí burúkú yìí ló sì ń ba ìsìláàmù ní ń ba ìjọmọ ìyá ìsìláàmù jẹmọ wa lọ́wọ́ lórí burúkú àwọn òròrí burúkú yẹn ni ó ní tí ò bá sáwọn òròrí burúkú yẹn ni àwọn mùsùlùmí subhanallah ọlọ́run ọba gbé pílánì tó dálẹ̀ fún wa nínú islam ṣùgbọ́n àwọn àròrí burúkú yìí ń kọ́ tí kálukú ti lọ import táwọn kan ti tán ti rò tí wọ́n ti gbé kalẹ̀ tán àwọn kan sì ti gbà á wọ́n dẹ̀ ti gbà á kan rí orí ẹ̀ ni wọ́n máa bá yín sọ̀tá lé lórí wọ́n máa bá yín sọ̀rẹ́ lé lórí òní wọ́n máa fi wọn ìdúró dédé yín àtà ìdúró dédé yín kìí ṣe lórí kìtáàbù wa sunna àti fáàmù salaf ẹ tó wá gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa àròrí yẹn pé àwọn aburú kan bẹ́ẹ̀ ń bẹ̀ tẹ́ bá tún sọ pírọ́blẹ́mù ni níṣẹ́ àwọn tó kó tẹ̀blíìgì jọ tó kó jàmá tẹ̀blíìgì jọ níṣẹ́ àwọn oníṣúfí nínú ròrí ni ọwọ́ súfí tí tó papọ̀ lára àwọn tó kó tẹ̀blíìgì jọ ní ó ń lọ bíi súfí mẹ́ta sí mẹ́rin tí wọ́n àdẹ̀fì kankan lẹ̀ tí wọ́n ọpẹ́rẹ́tì lórí gbogbo ẹ̀ ní àkídà àwọn wọn àdúró lórí àkídà alìsúnà wal jamaa àṣàyọ̀rọ̀ màtúrùdíyà ní àkídà wọn tí wọ́n dúró lé lórí ẹ̀ láwọn nǹkan tó ní pàǹtí nínú àwọn nǹkan yìí bò ní tẹ́ bá wá ń sọ àwọn tó bìlọ́ǹgì síbẹ̀ wọ́n máa tara àdámẹ́dẹ̀ ni pé n tó ti nígbàgbọ́ sí nìyẹn tẹ́ ẹ bá ń sọ aró ta ẹ̀yin ò dẹ̀ gbọ́dọ̀ má sọ torí pé ẹ̀sìn ọlọ́run lẹ́yìn ṣe kí ni òun lógún bó la ti fẹ́ ṣe tá a fi ní sọ bẹ́ẹ̀ dágbàlá àwọn ikhwanul muslimun náà the muslim brotherhood bẹ́ẹ̀ bá sọ àwọn tiwọn náà problem ó ṣẹlẹ̀ àwọn tó bìlọ́ǹgì àwọn tó bìlọ́ǹgì síbẹ̀ àbá àwọn tó já wọn olólùfẹ́ ẹbẹ̀ wọn ó gbógun tì yín wọn ó bínú sí yín wọn ó kanra mọ́ yín wọn ò ní dùn sí yín ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ má sọ tó rẹ́sìn ọlọ́run ni. inú wọn ò dẹ̀ nínú pẹ́ ń sọ kò dẹ̀ sí change pé ẹjẹ́ á lọ bá wọn ká change ẹ̀ torí pé nǹkan táwọn tó gbé lẹ̀ fún wọn tí wọ́n ti kú lórí ẹ̀ tán àwọn tó gbé lẹ̀ fún wọn ti kú wọ́n dẹ̀ ti máa kalẹ̀ lórí wípé kò sí nǹkan tó lè change ẹ̀ ó ní the best ẹ kàn máa dààmú lórí àwọn tó belong àbáwọn ẹ kàn máa dààmú lásán ni wọn àní ju wọ́lẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ló máa ń jẹ́ nǹkan tó máa ń jẹ́ bànújẹ́ fún yàn tí ò bá sáwọn nǹkan yìí ni tá a wà lórí àlàáfíà ẹ̀sìn kò sí lánàá súfì kan táwọn kan náà gbé wọlé tọ́pẹ́ Tìjàníyà àbí Kádìríyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní táwọn èèyàn ń jókòó tó di pé apadà ara àwọn aburú oríṣiríṣi ti ń jẹyọ láti bẹ̀ náà ìpìlẹ̀ bídíà ó tún bí àwọn ọmọ bídíà tí ò bá sí yẹn ni tí kálukú dúró lórí kí lọ́lọ́run sọ kí lànàbí sọ kí làwọn sàhábà bóun náà ṣe gbá wọn kìíní yìí kò ní sí problem a wà lálàáfíà a wà ní ìfọ̀kànbalẹ̀ láàrin àwa àlùmọ̀ ànábì ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yìí sáà ní sọ á sọ ọ́ torẹ́sìn ọlọ́run ló jẹ lógún nìyí majority ó dẹ̀ ṣe é wò lórí ọ̀rọ̀ ẹ̀sìn pé majority ọlọ́run ọba òfin ẹ̀sìn kọ́ ká majority òdodo lọ́lọ́run ọba fẹ́ ká dá mọ̀ tá a bá dá òdodo mọ̀ ká wá mọ̀ pé ta ló belong síbi òdodo yẹn dáadáa dẹ́n ta lẹni tó dodo yẹn ti láàyè lọ́dọ̀ rẹ̀ á wà lò níbàámu sí bó bá ṣe láàyè lọ́dọ̀ rẹ̀ á fi lò òun ló fa àwọn kan wọn rántí pé láwọn ọdún kan tó ti pẹ́ sẹ́yìn a mọ̀ yí pé àwọn ẹni yìí àwọn tí wọ́n máa ń pèpè sí ìròrí àwọn asanul banna kankan ni wọ́n dẹ̀ máa ń lálà sí àwọn afa sòdíyà gan-an gbogbo gba àwọn ọmọ yìí kọ́ wọn yìí pọ́n àwọn ṣègùn báàzì lè ń gbà wọn o ìgbà tó yá lórí pọ́n padà ń pọ́n àwọn afa àwọn báàzì kankan ṣèkàlùbá ní ṣèkùn padà ń pọ́n wọn lé yìí pọ́n wọn lé ń gbà wọn wọ́n máa ń gbogbo àwọn afọ alájínà yẹn wọ́n máa ń yẹ̀yẹ́ wọn ni téèyàn bá mọ̀ wọ́n ń gbà wọn. ṣùgbọ́n a rí i pé àwọn ẹni yìí ìròrí ìhwàníyà ti ń bẹ lára wọn rèé sóye àwọn bàbá ní táwọn tún gbé dání ṣìrìkíyà tó ń bẹ nínú ẹ ẹbọ tó bẹ ní inú tiwọn tàbá wá fẹ́ kírun Eid àwọn wàá gbọ́lá fún àwọn yìí pé àwọn eléyìí wọ́n súnmọ́ ju àwọn eléyìí lọ àwọn tó sì láwọn ròrí ẹbọ yìí àwọn ni wọ́n súnmọ́ tòsí wa tí ó dà wá láàmú láti lọ kírun ìdí lẹ́yìn wọn ṣùgbọ́n àwa kọ́ ọmọ kóyàwó kó àwọn ọmọ ìyá kó àwọn ọmọ akẹ́kọ̀ọ́ gbogbo wa àtún wa kú sọ́kọ̀ àtún na ọkọ̀ lọ sí ọ̀dọ̀ sí wọn níbi táwọn ti ń kírun àá pé ẹ̀yìn wọn láti fẹ́ kírun kó tó di ọdún kan tí wọ́n rí wa ń jòkó báyìí tí wọ́n á sí ní ẹni tó ṣe kútùbà lọ́dún náà mo forúkọ bò wọ́n láṣìírí náà wá bẹ̀rẹ̀ sí ní láàlà sí wa nínú kútùbà tá a sì wà níjòkó wọ́n wá bẹ̀rẹ̀ sí ní láàlà sí wa nínú kútùbà wọn kódà mo rántí pé ọmọ ẹ̀yà wa kan ó fẹ́ dìde ńjọ́ náà tó padà ń wá ní tó padà ń wá nílé aláṣejò ń ó fẹ́ dìde ńjọ́ náà láti lọ confront wọn nìyàwó alá ní ah kí ni yóò bá kò bẹ́ẹ̀ kọ́ mu tá a bá dìde lọ bá wọn báyìí ẹ àwọn àfáà tí wọ́n já àwọn àfáà tá a jọ wà ni wọ́n tẹ́ bá dìde lọ bá wọn báyìí ní tí wọ́n sọ ni pé àwa kírun ní ìdí àwọn àdẹ̀wà da ìdí rú ìmí ìlà ní wá mọ́ ìyẹn la padà dẹni tó wá ìbò míì tá a tún rí pé òkè ó tún bẹ́tà ju àwọn bàbá tá a fẹ́ kí lẹ́yìn wọn lọ táwọn máa ń yẹsẹ́ wò la fi wá ìbò míì tá a fi lọ ń kírun bẹ́ẹ̀ yíwùn náà á tún wọ mọ́tò ṣègbàsàwò náà ni bá a ṣe manage àwọn kinní yìí nìyẹn sẹ́mọ̀ tí ò bá sáwọn ìròrí kò rẹ̀ sí nǹkan tó jẹ́ kẹ́nìyàn náà ta sí wa ní kútúbà júmọ̀ rẹ̀ torí pé wà ń tako àwọn ìlànà ìhùwàníyà àwọn ẹgbẹ́ ká máa lọ sí ọbalẹ́ndé ká dágbére bẹ́gà àbí ká máa lọ sí òkòkò ká dágbére fọmọ ìyá wa ní ká wá padà wá lọ mìtì ara wa ní ojú kan náà tó gba àwọn nǹkan yẹn ló fà á tó fi já sí wípé àwọn kinní yìí ni ó bùkátà kéèyàn ó ṣàgbéyẹ̀wò ẹ̀ dáadáa kọ́ lọ́wọ́ bá Allah subhanahu kó ṣàánú wa.